عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الملك لله وأن العزة لله وأن الفضل لله واسألوا الله من فضله وهو ذو الفضل العظيم هذا وقف الله أبا أبا من لا ọpẹ́ ìfún ọlọ́run ọba ọba tí ó sọ èmi àti ẹ pé ká tún máa bẹ bí àkókò yìí à ń bẹ lórí àlàáfíà à ń bẹ lórí ẹ̀sìn islam àmọ́ lórí o alihamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe pé ó ṣe fún àwọn ẹrú rẹ̀ kí àwọn tó jẹ́ ẹjọ́ máa darí wọn pàápàá jùlọ àwọn ọmọ nàìjíríà ó sì àwọn kan látájú ó sì àwọn kan ní èrò ẹ̀yìn ó jẹ́ kí ọlọ́run bọ́ba ní kí ọlá ó tún ṣe ìṣẹ̀mí ìjásáájú tàbí wẹ̀yìn òjò jẹ́ pé yóò máa wà lọ bẹ́ẹ̀ ẹni ọba wù yóò gbé aṣáájú lé lọ́wọ́ ẹni ọba ṣe wù yọ gba ìjẹsàájú lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá lẹ́kẹ́ ọlọ́sọ fún wa nínú sọ́ọ̀tà ní ìmọ̀ràn ọlọ́run bá ní pé ọlọ́run ọba yìí òun ọlọ́run ọba yìí òun ni olùkápá ìjọba òun a máa gbéjọba òun a máa gbé fẹ́ni ọba wù òun a sì máa gbà lọ́wọ́ ẹni ọba wù òun a máa gbé agbára abẹ́ni ọba wù òun a sì máa gbé ìyẹ̀pẹ̀rẹ̀ abẹ́ni ọba wù ọ̀tọ̀ ọ̀hún ní gbogbo ohun tá a pè lórí ọ̀gbọ̀n ní bẹ òun sì dádágbára lórí gbogbo nǹkan. ajẹ́rì pé àsọ̀nù ọlọ́run bá nínú ìjọsìn kò sọ̀rọ̀ fún fún un. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rúsìn ọlọ́run bá ní í ṣe ìṣiṣẹ́ ọlọ́run bá ṣe rí. ẹni tí ewu náà sọ nínú àwọn ọ̀rọ̀ kan tó ní ká máa sọ ń gbàjẹ́ abá ti ká máa sọ fọ́nà ọba pé asibáhàlà wà asibáhàlà lórí kòtì dá. ìrẹ́ ọlọ́run ọba ọmọ wa lójú ọmọ ọmọ wa ọmọjú wa amọ́júlé ìmọ́jú wa yìí ìkápá rẹ̀ ọlọ́run ọba lọ́wà ìkí àti lè fẹ́ ọlọ́ba níbi náà fẹ́ ọlọ́ba ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí ìṣúlò ìjẹ́ ọjọ́ ẹ̀sán lẹ́yìn lẹ́yìn àwọn tá a ọlọ́run ọba

jẹ́ abẹ́rẹ́ àjùlọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó ṣe àjùlọ rẹ̀ kó ṣe fún wa torí kò ń lò ní àjùlọ tó tóbi ọ̀tá jẹ́ oṣù ọlọ́run ọba nínú nǹkan tó ṣe pé kò ká gbàgbé òun náà ni pé lọ́sẹ̀ tó kọjá à ń ṣùgbọ́n ọlọ́run bọ́ba adékíọ́lá kọ̀kọ́ bẹ́ẹ̀ ọba sì yóò wù lọ́lọ́run àìwá kọ́ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ pé ká tún pààrà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí a wí léyìí tọ́lọ àti àwọn nǹkan míì ká tún fi kún torí pé orílẹ̀-èdè wa yìí ìgbèlùgbè rẹ̀ mí ń mí ń mí ọlọ́dàkùn tí ó mì síbi tọ́já o. gbogbo àwọn nǹkan tó ṣe pé àwa bá ń gbọ́ díẹ̀ là ń gbọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wọn ò jẹ́ sí wa ló wá jẹ́ pé èmi àti ẹ agbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá máa jọ bẹ lọ́hùn lóòrèkóòrè nípa pé gbogbo dáadáa tí ọba ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́njọ́ ń jọ èmi àti ẹ àwọn aburú èyí tí ọba jẹ́

torí pé ohun tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́la èmi àti àmọ́ àátẹ̀ òkú yìí gbé ni ṣùgbọ́n ọlọ́run bá mi tí ó jẹ́ dáadáa fún wa o tí ó mú dáadáa wá fún wa o má jẹ́ ohun àbúrú wá fún wa kìí ṣe àwọn aburú tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ kìí ṣe pé yọ́ bá ti ẹ̀sìn lọ tàbí bóyá tó bá bá tẹ̀sìn lọ tí ẹ̀ bá tán bẹ́ẹ̀ ìdíyàn máa wà lè jẹ́ náà táwọn rẹ̀ ń sẹ́ iná ní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lọ́la èyí sì ń tọ́nà wọn bá gbé kọ́ wa lọ́rùn àwọn alágbé kọ́ wa lọ́rùn èyí sì ń kankan tọ́nà bá ọlá tó ṣe fẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwa la wa wa ló fi wá jẹ́ pé a gbọ́dọ̀ máa bẹ ní gbogbo ìgbà láti àkókò yìí lọ tí wọ́n máa bẹ̀ wa. àwọn aburú tí bá ń bẹ́ ń bẹ́ ọlọ́dà gbogbo ìjìnlẹ̀ sí wa torí pé ẹ̀yin tẹ́tí olùgbàgbọ́ òdodo nínú nǹkan tó yẹ pé ọjà mọ̀dájú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ látọ̀lá lọ ọ̀pọ̀lọpọ̀ oore ó kún bẹ́ẹ̀ rẹpẹtẹ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní ó ṣekú ojú oríire náà ọlọ́run tó jẹ́ ní àti ọjọ́ wà nù wọn bákan náà ni ó àìsí wọn ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àìmọye ásídẹ́ǹtì lè ṣẹlẹ̀ ó lè fa sábà bí tẹ́lẹ̀ omi òbí rí ẹ̀wọ̀n he ó lè fa sábà bí tẹ́lẹ̀ omi òbí tí ó fi jẹ́ ìlàjì ní lára ìyẹn pé tí ó jẹ́ aláwọ̀ ara eléyìí gbogbo àwọn aborí yìí ọlọ́dà kò má fi kẹ̀kẹ́ ṣe kò gẹ̀ wá ń bẹ̀ wọ́tá jẹ́ wíṣàn ọlọ́run ló fi wáyé pé ó di ọwọ́ èmi àti agbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé wà wá gbọ́dọ̀ dáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa. agbọ́dọ̀ jẹ́ onípẹ̀lẹ́kùtù agbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó da lẹ́nu jáde agbọ́dọ̀ máa fi ẹnu ara wa ká máa fi ṣépè wa agbọ́dọ̀ jẹ́ nìkan tó gbé dáadáa la gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn tá a ṣẹgbẹ́ kankan ajẹ́ nìkan tó gbé ẹgbẹ́ ni bí ni yóò torí ń ọlọ́run bá kó ìwọ̀tọ̀ wa jẹ́ fún ọ̀nsẹ̀gbẹ́ he ọ̀nsẹ̀gbẹ́ bí àbọ̀nsẹ̀gbẹ́ bí àbọ̀nsẹ̀gbẹ́ dí ẹ̀bẹ̀ tó gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ ọba ní pé tó tó bá yẹ pé bóyá dáadáa ní ẹgbẹ́ rẹ ọba mú wá kórílẹ̀-èdè yìí ọlọ́run jẹ́ wọn wọlé mọ́tà ipá burú ni wọ́n bá mú wá kórílẹ̀-èdè yìí ọlọ́run má ti wọn wọlé jẹ́ pé mi ò wọlé mọ́ wọn lọ́wọ́ tó bá yẹ ọba jẹ́ olùgbàgbọ́ òdodo sígbàgbọ́ ẹ̀ gbádùn ṣùgbọ́n tó bá dúró sí pàṣẹ kúrúkù pẹ́gbẹ́ rẹ lọ́gbọ́dọ̀ wọlé tó jẹ́ pa burú ní ọmọ wá orílẹ̀-èdè yìí tó sì ń bẹ lọ́wọ́n bá kíkẹ́ríkẹ́ lórí rẹ̀ tọ́lọ́wọ́n ọba bá ìpè lọ gbàdúrà tí ẹ ọmọ pé aburú ló mú wá wà lórílẹ̀-èdè ọ̀tà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run agbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé gbogbo ògbà yóò tá a bá ń bẹ lórílẹ̀ yìí pẹ̀ ojú méjì la gbọ́dọ̀ máa fi wó ọ̀rọ̀ ojú tó bá jẹ́ báyìí ojú tó bá jẹ́ báyìí kí lójú méjèèjì òun náà ni ojú pé ọba yìí pébi tẹ́lẹ̀ bí lọ́ǹgù tí lọ́ba jẹ́ dáadáa ọlọ́run dáhùn pébi dáadáa ní ọ̀sẹ̀lẹ̀ jálẹ̀ ṣùgbọ́n táyé pébi tí ń bá bí lọ́ǹgù tí lọ́ba jẹ́ pàbùrú lọ́ba jẹ́ àwọn tó wà níbi pé pé yóò mú dáadáa wá ní ojú kí wọ́n lékè eléyìí òun lọ da jù púpọ̀ jù bó ti pé bọ́lá wọn ti fẹ́ kágbáyé ọmọ àrí lọ lọ́wọ́lọ́wọ́ ilé rí yìí nígbà tí ọba fi tó àwọn àkókò míì ọlọ́run bọba adékíọlá yóò bá wa yí orílẹ̀ kó afẹ́ akọ̀ lórí ẹ̀. mo tá ń pè ní democracy sí kankan tó fẹ́ mú wá fún wa gẹ́gẹ́ bá ìsàlàyé níjẹjọ́ bí kò ṣe pọ́ fẹ́ fún wa yẹ́lẹyẹ̀lẹ lọ. àwa náà sì ti rí títí tí yé wa èyí tí ń banú jẹ́ púpọ̀ jù ni pé àwọn ọmọ tá a tún fi bẹ̀ yìí ọlọ́run já wọn ní òtún já dáadáa mọ́ wa lọ́wọ́ àwọn tó yẹ fáà ń bẹ́ńbẹ́ lọ́wọ́lọ́wọ́ náà ní rí báyìí ogún ọdún ti lọ báyìí twenty years tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy lórílẹ̀‐èdè nàìjíríà ogún ọdún tó ti wá lọ yìí àwọn ọdún míì tó tún máa ṣẹlẹ̀ kí la mọ̀ tí yóò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run dákúndé dáadáa ṣẹlẹ̀ ń bẹ̀ fún wa o àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ìtẹríba ìtàtúnṣe láàrin àwọn èèyàn dọwọ́ wa a gbọ́dọ̀ jẹ́ tọwọ́ wa bàjẹ́ kódà nínú gbólóhùn tá a gbọ́dọ̀ máa tẹnu mọ́ látòní yìí lọ òun náà ní gbólóhùn hasbunallahu wa ni'mal wakeel hasbunallahu wa ni'mal wakeel wọn náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàtọ́ bí wọ́n pàdé àwọn ọ̀tá ní ojú ogun Uhud èyí tí Abu Sufyan tó ndị àwọn kẹfẹ́ rí lọ́jọ́ náà wọ́n ní gbólóhùn tí ọlọ́run tí ọlọ́run bá fi sí orí àwọn àwọn sí ọlọ́run tí sàdébí ni àsìkúnà ní nìkan gbólóhùn yìí ọ fún wa pé gbólóhùn gbólóhùn yẹn ni ànábì Ibrahim sọ ọ nígbà tí wọ́n ju sínú lọ́lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ òun náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ nígbà tí ọlọ́run bá sọ nínú sọ́ọ́sà Al-Imran inna nasa qad jama'u lakum àwọn èèyàn mà ti kójọ lé yín lórí fakhshawhum ẹ máa fáyà àwọn èèyàn yẹn ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀ fazadahum imana

wọ́n wo bí wọ́n bá ṣe dì í náà yóò kọ́ àwọn àbúrò lọ́wọ́ yóò sì máa wọ̀ dáadáa lọ́wọ́ agbọ́dọ̀ wá jọ jẹ́ pé ká máa bẹ lọ́wọ́ ọba èyí tó jẹ́ dáadáa ní kọ́nà ọba kò jẹ́ rí bẹ́ẹ̀. fáfúláfúlá bá sọ náà ìgbà wá ní pé sáánà àkẹrọ kọ́wọ́lì Ibrahim ṣìnà ó lè fi àfihàn náà gbólóhùn tí alẹ́ Ibrahim sọ nígbẹ̀yìn nígbà tí wọ́n jó sínú lẹ́nà ní asùnì ọ̀gbọ́rù wọ̀ ní ìmọ̀lẹ̀wọ̀pẹ̀. ìjà máa dún ní mọ́ yìí púpọ̀ ọlọ́run kan bá lékè ọlá ó lè ṣe àti ó lè o ó sọ ọlọ́run bá fi wá ojú bí wa lórí ahọ́n pé ká máa wí lówùúrọ̀ lówùúrọ̀ ṣùgbọ́n gbọ́rọ̀ ṣe gbólóhùn wo ni gbólóhùn tí a fà wà fún mọ́nìkì làṣáàrì tó gbà látọ̀dọ̀ sí ọlọ́run ó lánàá bí Muhammad sallallahu sọ pé ìdá sẹ́ni kọ̀ọ̀kan yín bá àwọn amsa tàbí ẹbá dì ìrọ̀lẹ́ ìyẹn ni pé òwúrọ̀ lẹ́wọ̀ ní àbí ìrọ̀lẹ́ ẹ máa sọ gbólóhùn yìí fálẹ̀ yẹ kó ní asibahana wà asibahana ni mọ́lẹ́kọ lè dá ọ̀pẹ̀lẹ̀ àdàmì aláhùnmá ìní asálùkà pẹ̀lú àhálà yóò lọ́ṣọ́ọ̀sì máa bá àdá wọ́n ló ń sọ ọlọ́run ọba yìí máa ń sọ gbólóhùn yìí tó bá di òwúrọ̀ yìí sì máa ń sọ tó bá di ìrọ̀lẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ní olúwa ọmọ wa lójú àmọ́júmọ́ lónìí ìmọ́júmọ́ rẹ àmọ́júmọ́ pé wọ́n olùrì wọ́n olùkápá wọ́n lọ́ba gbogbo àgbáńláyé ní olúwa à ń bèèrè lọ́wọ́ rẹ oore tí ń bẹ nínú ọjọ́ òní oore tí ń bẹ lọ́jọ́ òní à ń béèrè lọ́wọ́ rẹ ìsí ilẹ̀kùn àánú rẹ tí ń bẹ lọ́jọ́ òní à ń béèrè lọ́wọ́ rẹ àrètè tí ń bẹ lọ́jọ́ òní à ń béèrè lọ́wọ́ rẹ ìmọ́lẹ̀ rẹ lọ́jọ́ òní à rẹ bẹ́ẹ̀ ni ìtọ́sọ́nà rẹ lọ́jọ́ òní à rẹ ìbùkún rẹ lọ́jọ́ òní à rẹ ìyọlúwọ àwọn olólùsọ kúrò níbi aburú tí ń bẹ nínú ọjọ́ òní aburú èyí tó pé ń bẹ lọ́jọ́ tó kó sáájú rẹ̀ sí sànà àti aburú tí yẹn padà máa rí lẹ́yìn ọjọ́ òní ó sì ọlọ́run bá lè pé ká máa sọ gbólóhùn yìí gbólóhùn yìí wá ní bó ṣe kéré tó yìí lẹ́nu àti ẹ tá a bá jẹ ọjọ́ nìkan tó ipá ń sọ apá jùlọ láti fi jẹ́ nìkan tó ipé gbogbo rẹ̀ èyí tí wọ́n máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ ọ̀la tẹ́sí àti òkùnlọ̀ jẹ́ tájẹ̀ nígbà tá a bá ń bèè lọ́wọ́ ọlọ́run bá nípa apá ń bèè lọ́wọ́ rẹ̀ oore kó jẹ́ oore tí ń bẹ ní ọjọ́ òní ojoojúmọ́ ló ń sọ ọlọ́run bá ní a máa sọ ojoojúmọ́ ojoojúmọ́ ìyẹn ló ní a máa sọ bó o wá lẹ́sẹ̀ pé yóò ṣe yóò wá sọ gbólóhùn tí ó wá ṣe kò ń gẹ ìbọn àwọn sọ́jà lọ́jọ́ ọ̀la rárá o tó bẹ ṣe kò ń gẹ rẹ̀ ajẹ́pọ́nà bá fẹ́ ṣe okùnkùn ṣẹ̀yìn dínú ṣùgbọ́n ọgọ̀rẹ́ ń tẹ́ pé kò wá sọ àwọn gbólóhùn yìí ọmọ gbóhùn lè jẹ́ nìkan tó yẹ pé yọ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ní láǹfààní táburú lè táburú ọ̀la lè pa lọ. ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ fi ojú kéré àwọn gbólóhùn tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́ba ní ká máa sọ اللهم أصلحنا وأصبح ملك لله رب العالمين اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونسره ونوره وبركته وأعوذ بك من شر ما فيه وشر ما قبله وشر ما بعده gbólóhùn yìí anabi muhammad sallallahu alaihi wa sallam oní a máa sọ afọ àbúdá tó gbé jáde ní àdísí five thousand and eighty four bákan náà tí afọ àbáyà kí náà ti gbé jáde níbi mú jáwé fẹ̀bẹ́rẹ̀ wọn ní àdísí three àwọn tá òṣèlú ọlọ́run nínú àdúrà tí anabi muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ní máa ń sọ tó tún bá ọjọ́ ọ̀la lọ ó ní a máa sọ lójoojúmọ́ ni gbólóhùn asbáhàna wà asbà múlẹ́kùlélá láhìláhà illallah wahdahu la sharika lah lahu al-mulku wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir allahumma as'aluka khayra hadhihi al-layla wa a'udhu bika min sharri وسئل الكبر اللهم إني أعوذ بك من عذاب في النار وعذاب في القبر أقوى مسلم لقي حديث بلاد ذاتي ní àdísì two thousand seven hundred and twenty three ó ń sọ ọlọ́run ọba ní pé ká máa sọ pé èmi ọlọ́run ọba ọjọ́ àjìrọ̀lẹ́ lónìí pẹ̀lú kápá rẹ gbogbo ọpẹ́ máa jẹ́ sí ẹ o ọ̀sẹ̀ ní tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run ọba àlá àsoníọ́ òṣòrògùn pẹ̀lú rẹ ìrẹ́lọ́bọ olùkápá ìrẹ́lọ́bọ ọlọ́pẹ́ ìrẹ́lọ́bọ alágbára lórí gbogbo nǹkan ìyẹn olúwa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ oore ti ń bẹ ní àsálẹ̀ òní yìí sì ń wàsọ̀ aburú ti ń bẹ nínú àsálẹ̀ òní ìyẹn olúwa yìí ń wàsọ̀ kúrò níbi aburú èyí tí ebúlé tó máa ṣẹlẹ̀ lẹ́yìn àsálẹ̀ òní bákan náà ń wàsọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kúrò níbi gbogbo àwọn ìròjú ìròjú tí máa ń báyàn àwọn ìròjú tí máa ń báyàn àti àwọn aburú kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yóò máa ṣe mọ́tómọ́tó bákẹ́lẹ́ rẹ̀ ọlọ́run bá yìí ń wọ lólùsọ kò níbi ìyá náà yìí sì ń wọ lólùsọ kò níbi ìyá sàárè báwọn gbólóhùn yìí bó ń ṣe ọlọ́run bá ṣe rí sí wa lẹ́nu ni tó sì ní ká máa sọ lóòrèkóòrè àbẹ̀lọ́hùn ọlọ́run bá dákun oore ọjọ́ ọ̀la dákun jẹ́ àrí àbúrò ọjọ́ ọ̀la dákun gbé ìjìnlẹ̀ sí wa o àwọn tá a jẹ́ ó sàn ọlọ́run bá àwọn fìtínà ń bẹ lọ́pọ̀lọpọ̀ láwọn àkókò yìí àwọn ohun tí epe kò jẹ́ orí ẹ̀sìn ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àwọn nǹkan tí ò jẹ́ kí èmi àti orí ẹ̀sìn ṣe òun náà ni ìmọ̀ adarí tí ò ní fati òfin ọlọ́run ọba mu bàbá gbàgbé o nípa pé gbogbo ìgbà yòówù tí àwọn èèyàn bá ti ń darí àwọn èèyàn ẹgbẹ́ wọn tí wọn wá darí rẹ̀ pẹ̀lú kí lọ́wọ́ bá wí yóò nira fún wọn láti jẹ́ fún orí ìjọsìn ṣe ló fi jọ jẹ́ pé a gbọ́dọ̀ fọlọ́run ọba lẹ̀ láti jẹ́ pé ká máa pè ká máa bẹ̀ ká sì máa béèrè oore tó pọ̀ lọ́wọ́ rẹ̀ pàpà jùlọ ká máa wá sọlọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi gbogbo àwọn fìtínà yálà èyí tó hàn ní tàbí ìtọ́pamọ́ èyí tí wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ní pé máa ń wí ní gbogbo ìgbẹ̀yìn ìrun rẹ̀ nígbà tí ọba kírun tá wọ́n ló ń ṣe ọlọ́run ọba gbogbo ìgbà yóò tó bá ti kírun rákà márùn márùn yìí tán ìyẹn pé gbogbo ìgbà yóò tó bá ti kírun kọ̀ọ̀kan tá nínú àwọn gbólóhùn tí wọ́n ní máa ń sọ lẹ́yìn ìrun òun náà ní pé Allahumma inni a'udhu bika min adhabil qabr Allahumma inni a'udhu bika min adhabin nar Allahumma inni a'udhu bika min al-fitani ma zahara minha wa ma batana ibi tá a fẹ́ gangan ni kí tó fi dánwò parí ọlànàbí Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ so lori o. kúrò níbi ìyá náà ìyá ọlọ́run ọba ọwọ́ olólùsọ kúrò níbi àwọn fìtínà yálà èyí tó ni àbí èyí tó pamọ́ fìtínà yálà èyí tó ni àbí èyí tó pamọ́ fìtínà yálà èyí ni àbí èyí tó pamọ́ agbọ́dọ̀ máa lórí rẹ̀ àwọn tá a gbogbo àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn mùsùlùmí nínú àwọn tó yẹ pé wọ́n fẹ́ jẹ́ pé wọ́n gbégbá àpò lọ́la yìí kó báyìí pé bá a ṣe ń ké nípa pẹ́ni tó lóore ẹni tó lóore bá gbé ò ni pé gbogbo kàǹpé tó ń wọn kàǹpé nínú gbogbo kàǹpé wọn táwa gbọ́ pé èmi o ohun tí mú kó ń ṣe gbìyànjú báyọ̀ sí ní ṣe àgbèrè má ń ṣe gbìyànjú báyọ̀ sí ní má ń ṣe gbìyànjú sí ní jáde má ń ṣe gbìyànjú ní ṣe sí ní jẹ rìbá má ẹ̀ẹ́dì gbọ́ ẹnìkan kan kàǹpé lórí eléyìí eléyìí gangan ló jẹ́ yé nípa pé ìṣe ìlànà ìsìláàmù rárá bó ti wulẹ̀ ọmọ ìwà nǹkan jẹ́ ní gbogbo àwọn tá a lọ bẹ̀ yányá ẹni ó bí lóhun kàǹpé tí ń kàǹpé lórí eléyìí ẹ̀rù pé ewé ẹni bẹ́ẹ̀ àwọn tí ó dìbò fún lè má ju mẹ́wàá lọ àwọn tí ó dìbò fún lè má ju mẹ́wàá lọ torí pé gbogbo àwọn nǹkan yìí gangan ló jẹ́ ìbàjẹ́ jù lórílẹ̀ tó ti pé tí abẹ́ rí irú àwọn ìbàjẹ́ yìí kú mú kó wà bàjẹ́ báyìí àwọn ìwà bàjẹ́ tọ́nà ọba ní ká mú kò lórílẹ̀ ni ṣùgbọ́n gbogbo àwọn ìwà bàjẹ́ pé ní ṣe gbá ìṣàwọ̀ ogun wọn sọ fún wa yìí gbogbo ohun tó yẹ kó ń kálukú wọn gbọ́dọ̀ ṣe é náà ni nígbà tí èkó sowó wọn wọn èsè tẹ́lẹ̀ náà ṣùgbọ́n látara pé gbogbo àwọn tó ti lọ tó ti lọ tó ti lọ á ṣe báyìí á ṣe báyìí wọn ò ṣe kankan àwọn míì ń dé àwọn náà ní ọjà wọn làwọn ó ṣe é kò sí kankan tó rí kankan ṣe é nu gbogbo wọn gbogbo ohun tó láwọn ó ṣe yìí ọ̀sẹ̀ ní bùkátà tí wọ́n nìkan máa sọ fún wa páwọn ó ṣe é gbogbo ń tu títí ṣe ń ba yín faná ẹyín ń ba yín ṣe gbá báyìí ojúṣe gangan ẹni tó jẹ́ ojúṣe ẹni tó jẹ́ olórí fún àwọn tó jẹ́ aráàlú ṣùgbọ́n àwọn ojúṣe fẹ́ ń bẹ tó ṣe fóun gan ní ba orílẹ̀ jẹ́ nínú àwọn tí ń ba orílẹ̀ jẹ́ púpọ̀ tá a sì rẹ́nìkan tó gbégbá tó gbégbá kàńpé bẹ́ẹ̀ jáde òun náà làwọn kẹta làkàlẹ̀ yìí a lè rí nínú gbogbo democracy rárá láti gbìlẹ̀ lópin a lè rí o lẹ́yìn kan máa kàńpé wọ́n wá sọ̀rọ̀ yìí pé àwọn tí ń ságbèrè pátá ń ṣe gbìyànjú bí ó ṣe ní ságbèrè mọ́ ẹ̀rí pé gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ gan wọ́n ti kọ́kọ́ sá lọ pé wọn yóò ní ìfẹ́ kan lọ ilé rẹ̀ ni gbà náà bẹ́ẹ̀ náà wá ní ẹ̀ẹ́dẹ̀rẹ́ nìkan tí èpè yọ máa kàǹpé ìjọba sọ pé kò ní sí gbogbo fáàmù tí kò ní sí ohun tọ́jọ́ máa rẹ̀ ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n sọ pé ò tí ì rí kàǹpé ṣe tó jẹ́ pé nùkẹ́ tó ipa bá sọ pé ẹ bá ti ẹ̀fẹ́ máa sọ fáwọn èèyàn àwọn kẹ́tẹ́ ká máa sọ ní kò ní sólè máa bẹ́ẹ̀ ni ò sì ní sí àwọn pa á máa jowó èlé kò ní sí mọ́ rárá àwọn tó egbó wọn jẹun tó egbó wọn gbé ìmáa jowó èlé tí wọ́n gbé tá à ń pè ní pé pọ́nlé láńtà ìgbà tá a pàdé níhun tí ò ti ju bí ìjẹ wa lọ lónìí tó egbó wọn bẹ̀rẹ̀ sí sọ àwọn àǹfààní táwọn fún àwọn èèyàn láwùjọ mọ̀ wá lẹ́wọ́ mo ní mo láwọn àkíyèsí kẹsí mo fẹ́ pè yín sí gbogbo àwọn ojúṣe tẹlẹ́yìn ṣe èyí bẹ́ẹ̀ ṣe èyí ṣe èyí gbé lọ́wọ́ ìjà lè rí tẹ bá lè gbìyànjú tọ́wọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe lówó lọ́wọ́ yìí àwọn èèyàn bẹ tí epo wọn mọ tí wọ́n níṣẹ́ tí wọ́n mọ̀ nípa ṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí wọ́n owó fi ṣe sẹ́yìn láǹfààní kẹ́ gbé owó kalẹ̀ kẹ́ni tí epo mọ̀ nípa ṣẹ́ ẹni tí ń ṣe wẹ́dà lápèjúwe tàbí ẹni tí ń ṣe káfíńtà lápèjúwe àtàwọn sẹ́mi tọ́já wọn sẹ́mi tọ́já wọn sẹ́mi tó ṣe pé káfíńtà tí ó fi ṣe ni ò rí kẹ́ni ó gbówó kalẹ̀ kóhùn ó lo bírèèni rẹ̀ kẹjọ máa mọ́nítọ̀ kẹ máa jọ mọ́nítọ̀ rẹ̀ kẹ owó tẹ bá rí kẹpin lórí rédíò kẹpin lórí rédíò pé wọ́n máa gbàdá báyìí àwọn táwọn náà gbóòlé ọmọ àgbàdá báyìí tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀dá ẹni tí mo béèrè béèrè lọ rẹ̀ fọmùládọ́jẹ ló lò fún mi lórí ẹ̀ ọgbọ́n yé bàjẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mi lè dáhùn rẹ̀ fún mi àwọn ọ̀bàjẹ́ yìí ṣe é pé ààrin gbé kúrò láwùjọ wa yìí ó kúrú púpọ̀ gan yìí máa yá ogun ẹ̀yìn aráàlú máa ya yín lówó láì ní gba èlé one náírà kódà yìí nígbà èlé one kọ́bọ̀ àrí gbogbo kàǹpé o táwọn yẹn kàǹpé rárá bẹ́ẹ̀ láàlè rí nípa gbogbo ikú àwọn ibi tí ń pa àwọn lọ́sùn tí wọ́n pa àwọn lọ́sì tẹ́ ipa àwọn ń kú ikú òjijì gbogbo ọ̀nà ní ti gba ní ti gbé kó tí ò ní sí gbogbo eléyìí mọ́ tó sì jẹ́ péjọba lè rí ṣe dáadáa àwọn gbogbo eléyìí o àfikún wọn máa sọ pé nǹkan báyìí wọ́n ń pa àwọn ẹbí báyìí wọ́n ń pa àwọn ẹbí báyìí wọ́n ń pa àwọn ẹbí báyìí á mójútó mójútó yìí ní ọ̀sẹ́ni kankan tó yẹ kó rí mójútó odò níyì náà àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ mọ̀ mọ̀dájú nípa pé ìdájọ́ ọlọ́run ọba ọba àlékè ọlá lórílẹ̀ òun náà ní ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bọ́lọ́run bá ti fẹ́ jẹ́ kó rí ọmọ wáyé iná ẹ̀ ní kó wáyé lọ́wọ́ nípa pé kí dẹ̀mọ́kírísì ọmọ kọ́ máa darí lágbàá ńlá ayé ṣùgbọ́n tó bá padà yá Islam yóò wá darí ayé padà gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fẹ́ bó ti sọ fún wa ló fi jẹ́ pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ jẹ́ nìkankan tó yọnu sí torí pé gbogbo àwọn mùsùlùmí ẹgbẹ́ wa tí wọ́n láwọn lọ́ọ́ dá sí òṣèlú yìí tí epo wọn kó tapa títẹ wọn orí tí wọn lọ bàjẹ́ yẹ́nyẹ́ kọ́dà ó bàjẹ́ yẹ́nyẹ́ ni ẹlòmíì fígọ̀ lásán báyìí láàrin àwòrán rẹ̀ nìkan báyìí láàrin lẹ́yìn ìpóhun náà ń wá mọ́sálásí láìpọ̀ ọ̀kan gbogbo nǹkan yòókù pátá lòṣèlú ti bàjẹ́ mọ́ ọ́lá wọn ṣàlàyé fún wa bí ọ̀kan náà ti fún gbé òṣèlú yìí lọ́wọ́ òun náà ṣàlàyé nípa pé ha tí báwọn gbogbo ṣèlú ìṣerí nìyí ni ìní tọrùn bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbà lọ́wọ́ mi ìwà mọ̀ pé yóò gbà títí títí títí yóò tún gba ìrun júmọ̀ lọ́wọ́ mi tí ìrun júmọ̀ ìtún fi rí kí ọlọ́run máa jẹ́ tó wọ́n bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí bí wọ́n ṣe rí ni bó wá ní ibi àti ẹwà ti máa jẹ́ nìkan tó lè bá wọn pé túláàsì tẹ̀lẹ̀mí náà ń lọ tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni wọ́n ṣàlàyé nípa pé gbogbo àwọn tó yẹ pọ́n bá fẹ́ lọ nǹkan ìṣẹ́yẹ pọ́n jáwọn mùsùlùmí wọ́n ní á kìlọ̀ fún pé kí wọ́n má lọ wọn ò rí ìtẹ̀kàn yípo lọ́hùn wọ́n tún máa jẹ́ nìkan tẹ́ fáwọn ará òun ní ó ti rí àwọn kò ní àbẹ́yìn ti gbọ́ rí nípa ń bẹ lókè ọya tó lọ tọ́wọ́ yẹ pé ń gbọ́ ọjọ́ orí nǹkan yípo kò sí nǹkan tí wọ́n rí rárá bó ti òfin tó ti wà ńlẹ̀ iná wọn máa tẹ̀lé pé wọ́n rí yípo gbogbo bí wọ́n ti ń ṣe wọ́n ń ṣe yìí kò ju pé wọ́n tún jẹ́ kí gbogbo ìjọsìn táwa mùsùlùmí ń ṣe wàlẹ́ àwọn tó ń jọ mẹ́hẹ̀ ni wọ́n tún gbé wa sẹ́yìn ni ẹnìkan sàlàyé fún mi níjẹta ó pọ̀ wọn la fẹ́ dá ọ̀nà wọn la fẹ́ sọ nípa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáwọn èèyàn wa tí wọ́n fẹ́ ní òṣèlú yìí tọ́wọ́ jẹ́ pé ọ̀tá tó gbọ́pọ́ ó sì ń bẹ láàrin wọn ọ̀nà wọn lálẹ́ ẹgbẹ́ gbà tọ́wọ́ jẹ́ pé irú ọ̀tá yìí á gbé kú ó torí pọ̀tà tí wọ́n bára wọn jà yìí kìí ṣe pé ọ̀tá pé lágbájá òkírun ní fi ń bá àjà tàmẹ̀dù òṣèjọsìn fọlọ́hún ní fi ń bá àjà bí kò ṣe pé bóyá àjọ ti ẹgbẹ́ kan náà mọ́ àbọ̀ àtiwánú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bára wọn jà lé lórí tí ìjà yìí sì ní agbára púpọ̀ gan ẹ̀wù aburú tí ó sì ló mú wa fún àtàjà mùsùlùmí eléyìí làwọn tó jẹ́ àwọn olùmọ̀ wa tó fi ṣáájú wa nínú mà àwọn tó ti lọ bọ́ lọ́wọ́ bá ń bẹ́nu wa àtàwọn tó yẹ kó ń bẹ láyé ń bẹ́nu wa tí wọ́n fi ń ṣàlàyé nípa pé kò sí nǹkan kan táàrí ju pé aburú ní oṣù wa fún wa lọ àwa ń rí lónìí àwa náà sì ti ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń lọ ọbẹ̀ ń tóótọ́ tá a wò pé bóyá wọ́n mú dáadáa bọ̀ kò sí dáadáa kankan tí wọ́n mú bọ̀ wá o bí kò sí pé bóyá wọn gan wọn tún fẹ́ borí jù ju àwọn tó yẹ pé àti ẹ̀rí tí pé bóyá borí náà láàrin lọ́wọ́ wọn tẹ́lẹ̀ lọ àwọn táwọn bóyá rí dáadáa lọ́wọ́ wọn àwọn gan wọn tún fẹ́ borí jù bí àwọn tó ń lọ ọ̀dà tó ṣe lóyìn ló wá jẹ́ pé èmi àti ẹ jájọ máa bẹ lọ nípa pé bó o láti ṣe ọ̀nà tí gbọ́ ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá yóò fi sàánú wa táà fi gbàgbọ́ yẹ́ ẹ̀sìn rẹ̀ kálọ̀ ọ̀bọ̀lọ́ táà fi lọ bọ́lọ́wọ́ ọba eléyìí ni ìgbẹ́jọ́ àwọn olùmọ̀ ó ṣe kí wọ́n ṣe títí títí táwọn ilẹ̀ ọbọ́lọ́wọ́ ọba àtẹ́rìbíyàtò wọ̀tẹ́sìbìyà bó o láti ṣe àwọn mùsùlùmí táàrè wọn tẹ́sí láàmù yóò yẹ wọn dáadáa àwọn ohun tí wọ́n ń ṣe tí ò sí lára dáa bó o láti mú kó fún wọn tí wọ́n ti ẹ̀sìn pọ́ńpẹ́lẹ́ mú dọ́dọ̀ ọlọ́run ìgbìyànjú àwọn àfáà púpọ̀ lé lórí eléyìí tọ́lọ́n bọ́ bá mú ìjọba wá yóò mú wá fúnra rẹ̀ lọ́nà tó gbé wá fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ wọ́n ní pé tọ́wọ́ ìpópó yaba lè rí kankan yípo nínú ohun tí dàmọ́ pé tí mo wá fún wa yìí ni ó ń tí ọlọ́run bá ní ọba ti gba orí ẹ̀jẹ̀ pẹ́ nílùú Mọ́kà wọ́n ní wọ́n sàlàyé fún ìbéèrè ohun tí ọlọ́run ṣé ohun tó fẹ́ máa jíṣẹ́ ìpọ̀ tẹ́wa lọ́rùn tọ́wọ́ ìpọ̀ bá fẹ́ wá aṣáájú ká gbépọ̀ aṣáájú kan kan máa darí gbogbo wa nù Mọ́kà oúnjẹ ọlọ́run bá lóhun ọ̀fẹ́ o alẹ́ ẹ̀sọ́mọ ọlọ́run bá lẹ́yọ̀ kan lọ́kàn mi ẹ̀sọ́mọ ọlọ́run bá lẹ́yọ̀ kan lọ́kàn mi ẹ̀sọ́mọ ọlọ́run bá lẹ́yọ̀ kan lọ́kàn mi ìgbèrè ìlànà ibi kígbe títí kó tó lè fọ́nà bá padà bá mú wá lẹ́yìn ìgbà tó débi màjínà ó wà lè tọ́ jẹ mùsùlùmí tó máa sọ fáà lónìí nípa pé tóun bá débẹ̀ ìsìláàmù yóò tó rọrùn jù báyìí lọ tóun bá débẹ̀ ìsìláàmù yóò tó rọrùn jù báyìí lọ ẹ̀rí pàtẹ́ ráhùn yẹn lọ múra bẹ́ẹ̀ là ń ráhùn yẹn lọ hajj gbogbo àwọn nǹkan yìí

wọ́n tún sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe é fún wa ni ń tẹ́ ká bí wọ́n ní pé tò tẹ́ ẹ gbogbo ohun tẹ́ ẹ ń sọ pé ìfẹ́ ṣe yìí tẹ́ ẹ bá ṣe kílẹ̀ bá ṣe lọ́hùn gan tẹ́lẹ̀ náà èwo lẹ̀ bá tún wá ṣe lọ́hùn ṣùgbọ́n àwọn tó ti lọ ṣáájú wa tẹ́ ẹ pé wọ́n jẹ́ nìkan tẹ́ wọ́n darí ayé ihun táwọn máa ń sáré fún òun náà ni wọ́n bá pàdé ìjọba lùkìyàmà ẹ lè rí ẹni tó jẹ́ àwọn olóṣèlú tó ti lọ yìí tẹ́ wá gbọ́ pé ẹnìkan bẹ ọdún mẹ́jọ tó lóò lọ́dá ilé kéwúlẹ̀ táwọn èèyàn máa wábẹ̀ lọ́fẹ̀ẹ́ ọgbà àwọn àfáà tí wọ́n máa fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ̀ lè rí láíláí bẹ́ẹ̀ lẹ́ lè rí nípa pé lágbájá níbi tó gbogbo àdúgbò kọ̀ọ̀kan ìṣe ló fi mọ́sálásí lọ́lẹ̀ lọ́kọ́ mọ́sálásí síbẹ̀ ẹ̀ lè o àwọn kẹtẹ́ máa rí ni pé kalẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ó gbé àwọn olórin ó gbé wọn ga àwọn oníbọ́ọ̀lù nínú àwọn tó yẹ pé wọ́n jẹ́ pé wọ́n láwọn fẹ́ra wọn ní mùsùlùmí yìí wọ́n wá jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wá ń lọ wọ́n lọ wọ́n lọ rámẹ́rámẹ́ ni tó ṣe pé wọn ò mú nǹkan kábọ̀ ní ti dáadáa àwọn gẹ́gẹ́ tó rásán ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ ìrùngbọ̀n ló gbé dán ìrùngbọ̀n ti kó ń bẹ ẹlòmíín bẹ ṣòkòtò ló gbé dán ṣòkòtò ti kó ń bẹ àwọn táwọn lọ ń kẹ yìí wọ́n wò pé méjèèjì yìí làwọn yẹn fi mọ̀ fáwọn ti àwọn ìkẹ́ ti lọ ìrùngbọ̀n bẹ lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ṣòkòtò lóòkè ṣùgbọ́n kò sí ìtẹ̀kẹ́ lágbárí wọn àìwáṣí kankan lágbárí wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn náà ti lọ yẹ́nyẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn náà wá ní ah, wọ́n ti lọ fámíà abúrú máa ṣẹlẹ̀ sára mùsùlùmí púpọ̀ gan àbẹ̀lọ́hun ọlọ́run bá oore dákùnbà mọ́re wá látọ̀dọ̀ rẹ̀ oore tí ò ní tí ò ní lù pọ̀ mọ́ nǹkan kan ju oore lọ iná ìní ọba àmú wá látọ̀dọ̀ rẹ̀ o àwọn ọwọ́ àti pé wọ́n rẹ jẹ́ nìkan tàbí wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọn ò dìbò fún bó ti tà àti bó ti yẹ bó ṣe rò ó sí ẹgbẹ́ kan ní lékè ọwọ́ àdáwọ̀ aláàlẹ́ ọ̀gbọ̀dọ̀ dáwọ̀ aláàlẹ́ o ẹ̀jẹ̀ ọ̀gbọ̀dọ̀ tálẹ̀ o lórí gbogbo obì yòówù èyí tó jọ́ sèṣì gan ẹ̀sìn ọ̀gbọ̀dọ̀ jẹ́ pé yóò mú ihun tó ipá ń pè ní ẹ̀jẹ̀ ẹlẹ̀ àyàfi pẹ̀lú aláṣẹ àwọn wá sọ pé ìdí èdè ẹ̀tẹ́ sì yẹ rárá tó bẹ́ẹ̀ tàjẹ́ nìkan lẹ̀ á eré ibùtú di púpọ̀ fún ọdún o ọ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ nìkan kálẹ̀ àfa imam bin hanbal wọ́n jẹ́ nìkan tó yẹ pé báwọn wọn olórí ńgbà náà bí wọ́n ṣe dà wọ́n láàmú tó bí wọ́n fìtínà wọn tó àwọn mùsùlùmí wípé ti àwọn ìjọba ti wọn à nígbà à níwo kò wọ́n gbé gbà wọ́n ti pé àfọ̀mọ́fọ́lọ́wọ́n ọjọ́ là ọ̀rọ̀ dáadéka èmi ò gbọ́ eléyìí ò ìgbà rárá ọ̀dà àbúrò bẹ́ẹ̀ tí ìṣe pàṣẹ rẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn tó ìfọ́n bá pa ọ́ láti aburú yìí àgbọ̀dọ̀ dá wọn lóhùn àwọn tá a jẹ́ mùsùlùmí àsọ́gbọ́n ara wọn náà fẹ́ ká ṣe sùúrù lórí ohun tá a bára wa kọ̀ndíṣàn tá a bára wa yìí kọ̀ ihò mìíràn ní fitna ó lóore ju fífi sínú ọ̀sẹ̀lẹ̀ lọ à ń kírun wa nírọ̀rùn à ń jẹ́ nìkan tí ipá tó kò ń tó à ń pèrun ọ̀

wọ́n sì jẹ́ pé àwọn tó jẹ́ àwọn mùsùlùmí nígbà náà níṣẹ́ ni wọ́n gbọ́ èmi sọ fún àwa náà nípa pé àgbọ̀dọ̀ jẹ́ nìkan táwọn àfi sínú kankan náà ó títí sínú tí jẹ pé yọ wàá jàpé yọ yọ jábo ìdá náà ọlọ́run ọba òbí ọ kò sì ní mú dáadáa bọ̀ ńbẹ̀ yóò sì rí dáa lórí a jẹ́ mùsùlùmí ẹja jẹ́ nìkan Islam káàtó jẹ́ nìkan tó yẹ pé wọ́n Islam lára wa lódodo pé a jẹ́ mùsùlùmí àwọn jẹ́ òsìn ọba a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a sọ́ra ní ọjọ́ ọ̀la náà tó yẹ nípa pé òun ni ọyẹ mú ọyẹ tó dìbò tó lọ ni òfin tí wọ́n fi jáde a jẹ́ nìkan tó yẹ àti àwọn èèyàn lápapọ̀ tá a jọ ń gbá òjò abẹ́rẹ́ ọlọ́run bàbá lè fi ọlá kó jẹ́ kí ọ̀la kọjá sí ọjọ́ ìdùnnú fún wa ọlọ́run bá kó jẹ́ kí ọ̀la kọjá sí ọjọ́ ìdùnnú fún wa ọlọ́run bá kó jẹ́ kí ọ̀la kọjá sí ọjọ́ ìdùnnú fún wa kó lè ní àti ẹ̀yin kó lè wá sábàbí oríire kó lè ní àti ẹ̀yin kó lè wá sábàbí àánú kó lè ní àti ẹ̀yin kó lè wá sábàbí ọ̀la ọ̀la jọ jẹ́ sábàbí àìsèkì fún wa ní o ọ̀la jọ jẹ́ sábàbí ayọ̀ fún wa ní o já máa ká máa kọ́lé Jama máa ra mọ́tò jama máa ralẹ̀ já máa bímọ já máa jẹ́ nìkan tó ipá máa ṣe nǹkan dáadáa ló já máa ṣe ń bẹ̀ má jọ jẹ́ fáwọn aburú àwọn aburú má jọ tọ̀rọ̀ jáde ọ̀làlá ìdáhà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بسال إلى يوم الدين أما بعد أتعرفكم الله بعد أتكذب ما نبي محمد صلى الله عليه وسلم كيف يقول الله عليه وصحبه أتبقى مسلم لفقه في توفيق يوم الدين وأتعجل بقوله ẹja sọ́ra ọ̀ nínú àwọn kẹtẹ́ fún ọkẹ̀ wálé mọ̀ nínú olùwàtà wà yìí òun náà ní pé gbogbo àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ní àwọn aṣojú aṣojú ńláńláńlá nínú àwọn ẹgbẹ́ wọn tó jẹ́ ọmọ ọ̀dọ́ yìí ọlọ́run kẹsàánú orí mi ló wáyé nì ọ̀sàánú rẹ̀ púpọ̀ àwọn ọ̀dọ́ mi ń bẹ tó ṣe pé ohun tí wọ́n dálẹ̀ náà ni táwọn fìtínà fi ṣẹlẹ̀ lẹ́yìn náà bá gbogbo àwọn ẹgbẹ́ tó lóókọ tó lóókọ yìí kò sí kankan tí ò sí ọmọ ọ̀dọ́ yìí bẹ̀rẹ̀ rárá bó ti wù lé ọmọ lélẹ́yìí bá wá ọmọ ọdún wa o ẹjá fi tìlú ṣe o ìbádé ọmọ ọdún wa ní o ẹjá fi o wo ti yín òun ní ọlẹ́gbẹ́ eérò lẹ́lẹ́ ìbátúndé ẹgbẹ́ wo tún ti yín òun ní ọlẹ́gbẹ́ díìnì lẹ́lẹ́ ìbátúndé ẹgbẹ́ ti yín òun ní gbogbo ni ọmọ ìlú yìí tó jẹ́ pé nínú àwọn àwọn ìbòdájì náà àwọn nǹkan iná ìlú wa yìí ọlọ́run sì bá wa mú un dó mú un dó púpọ̀ gán yàtọ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún yòókù bẹ́ẹ̀ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún yòókù ẹ máa rí pé ẹnu ẹnu omi omi àgbàrá ilé lọ́lọ́ra dá ìlú kan ní sílùú kejì láwọn ọdún kọ̀ọ̀kan ti ní máa dá kọ̀ọ̀kan fún wa lórí mímbà táà náà ti mà tí ń pé àdúgbò sádúgbò ni ṣùgbọ́n látara àwọn ọ̀tẹ̀ wọ́n padà pín tó ń kálukú jẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n lórí tọ́lọ́run bá ṣe fún wa ní ìlú wa yìí òun náà ni pé kí ìlú mi ò tó súnmọ́ wa ó jìnà ní ohun tí yorùbá sọ pé a ah, ń lọ ìlú báyìí téèyàn ti dé bẹ́ẹ̀ téèyàn jẹ́ pé èèyàn èèyàn kí wọn kọ́ sínú bẹ́ẹ̀ ó rẹ́ ní o ọlọ́run bá fi ṣe fún wa bẹ́ẹ̀ náà wà á la gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa gbọ́dọ̀ máa wò pé á ah, ọlọ́run dákun máa jẹ́ ohun aburú wa fún wa látara nǹkan yìí wọ́n máa jẹ́ ohun aburú fún wa látara nǹkan yìí bákan náà ihun tí màá fẹ́ mú jáde lábẹ́ ọ̀rọ̀ yìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń polongo àwọn nǹkan yìí wọn ò kíyèsí pé àsọ̀bíyà ń bẹ nínú ọ̀rọ̀ táwọn sọ ìsìláàmù ti pèpè sí pé a gbọdọ̀ sí àsọ̀bíyà rárá kí náà ń pè lásọ̀bíyà ọmọ ọdún mi ọmọ ọdún mi ọmọ ọdún mi ó kún orí àwọn wa bàjẹ́ ọmọ olúwa òun ni ẹjẹ́ àṣẹ fún ọ ọmọ olúwa òun ni ẹjẹ́ àṣẹ fún ọ àpé ah, ohun tá ń sọ yẹn àgbógun owó tó gbé dé sọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n gbólóhùn yẹn yípadà ń tí ó padà lọ sẹ́rí bá agbára wa lè má ka ìhun tí ó pẹ tí ó ti yọ náà ni pé ẹgbẹ́ báyìí ẹni báyìí la fàyọ ẹdìbò fún ẹgbẹ́ báyìí ẹni báyìí la mú jáde ń bẹ́ẹ̀ ẹdìbò fún ṣùgbọ́n tí wọ́n bá ń sọ pé ọmọ ìlú yìí ni eléyìí náà dé ọmọ ìlú wa ni eléyìí náà dé ọmọ ìlú wa ni ó ṣeé ṣe yọ padà yé kádùkú ọ̀padà yọ kádùkú ọ̀padà sọ̀rọ̀ rẹ̀ nìlú bákan náà nínú kẹsẹ̀ ipa gbọ́dọ̀ wá jẹ́ nìkẹsẹ̀ ipa máa múra fún lọ́la gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé níjẹjọ́ òun náà ni pé gbogbo báwọn yẹn bá ti ń sáré kí tó ń sáré lọ òkè sáré lọ odò tó ń ṣe gbogbo ẹ̀ dákun má gbàgbé o máa tọrọ oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lórí ọjọ́ kọ̀ọ̀kan máa tọrọ oore ọjọ́ òní oore ní oore pọ̀ ń bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run bá ní pẹ́ wákàtí kan bẹ níwọ̀ ọjọ́ òní ẹnitọ́lọ́mọba ní oṣù kò ń gẹ̀rẹ̀ àdúrà tó bá ṣe ń dọ́lọ́mọba ó gbàdúrà rẹ̀ sàpáǹtẹ̀tẹ̀ rẹ̀ fọwọ́ fọwọ́ fọwọ́ kókó náà oṣù ọlọ́mọba ní bẹ láàrin ìmọ̀ àti ìṣèlú mọ́gbọ́n àárín wákàtí náà ní bẹ láàrin kákásì náà ní bàtà fi ṣèlú mọ́gbọ́n bákan náà bẹ́ẹ̀ wá ní gbogbo orí lójoojúmọ́ àwọn orí máa ń bẹ lójoojúmọ́ dípò tó fi máa wá ṣe pé kí ni wọ́n ní bí ẹ lè wọlé níbi níbi níbi lérí àbá ìfẹ́ máa wọlé ń bò mí mọ́ ilé yóò kí wọn bí kò ṣe gbogbo béèrè orí tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run lára kò béèrè orí tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ní wákàtí mara àrùn ọgbọ́dọ̀ tó dìbò lọ́la sọ kó béèrè orí lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tẹ̀ ń sáré fi ikú tẹ̀ ń àwọn ọ̀kẹ́ ti sá lọ sẹ́yìn wọ́n padà jà gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí náà kìí ṣe torí tọ́lọ́n láàbí ń sáàkì o ìsọ́gọ́rọ̀ torí àǹfààní tiwa náà ní o ti yẹn mọ́ àti tó ti lọ tí wọ́n ní bí ẹgbẹ́ mà àwọn ní wọ́n polongo rẹ̀ títí nígbà wọn padà dé padà wọ́n ní kò kódà ó ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ níbi àtìrá àwọn kẹtọ́ ń sọ pé ah lágbájá ní ẹni gbogbo láàrẹ o lágbájá ní ẹni gbogbo láàrẹ o wọ́n gbígbé rẹ̀ gbígbé rẹ̀ láàrin bí ìjẹ tó níyì wọ́n tún ti ń sọ nǹkan ẹ̀mí. èyí tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́yìn láwọn ọjọ́ báyìí báyìí báyìí lọ ẹ ti gbàgbé ni ah, a ti tẹ̀mọ́ lóró ní báyìí. àwọn ah, olóṣèlú bóyá lẹ́nu ikú rẹ o ìyẹn sọ pé ẹ̀ ní ikú rẹ o ẹ̀ sọ̀mọ́ fi bọ́ yá àwọn nǹkan yẹn ìdá pọ́blẹ́mù lẹ̀ níbi ohun tá à ń ṣe yẹn ìdá pọ́blẹ́mù lẹ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ wa táwa bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ táwa máa ń sọ làá máa ń sọ àì ń sọ ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ bá ń sọ yẹn gẹ́gẹ́ ló sì lágbára jù ẹni tí wọ́n sì máa dùn jọ́ máa dùn jọ́ máa dùn tọ́ ẹ̀kọ́ àwọn ọ̀yẹ́ ni àwọn ọ̀yẹ́ aláta ọ̀dà o ṣùgbọ́n àwọn tó ipa jọ nílà akẹ́kọ̀ọ́ ọ̀dà ìsinmi lèmi náà ni mọ̀hun tó sọ mọ̀hun tó sọ níwọ̀n ọba tó ọba ń jà fẹ́gbẹ́rẹ́ mi ò ní ọmọ jà kó wọlọmọ tó wà lọ́dọ̀ wọn ààrẹ tó ti gba fẹẹsì ààrẹ tó ti kúwèé fún báwa náà bá gbogbo ẹ̀rà pẹ̀lú àna ọlọ́run kódà tó wọn níyàwó rẹ ti látọ̀ orí gbogbo àwọn onírètí fẹẹsì gbà yín náà kò àti ẹ̀yìn ọjọ́ ọ̀la dákun máa jàre láéláé ọ̀dà dáadáa dáadáa láàbíà tó jogún bá dákun bìtì kí wa o dákun má gba àlàáfíà yìí má gba lọ́wọ́ wa o àwọn tí epo mú àlàáfíà fóònù tẹ̀mí ayé wọn dákun bá dáa padà fún wọn bó ti wá jogún ìsìláàmù fún wa dákun má gba ìsìláàmù náà o bí ìran rọ̀ wá lọ́rùn láti máa kí àwọn tó lé ogún dákun àjọ rọ̀ wọ́n lọ́rùn bá tí wọ́n ń kí dákun bá níjọsìn lọ́wọ́ wa ọ̀làlá ìlà níparí ọ̀rọ̀ mi àwọn jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ wa ní òṣùṣù ọwọ́

tẹ́tẹ́ ni o ẹnìkan náà ni ó jẹ́nu wọn o àwọn yòókù wọn bá máa gbé kí ni wọ́n bá máa lọ lé àwọn tó ẹjọ́ wá tó wá ṣe ìkéèsé pé kò tẹ náà tún lè gbẹ́ lómi wọlé o wọ́n tún lè fèrú bọ̀ gbogbo àwọn nǹkan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ṣe sọ pé kò ní sí gbà kò ní sàwọ́ kò ní sí kòkòrò bá sáàtù àwọn tí wọ́n ní òní sí iná wọn tún fi kú àtẹlọ́hùn ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá dákun dáadáa ọjọ́ ọ̀la ni ọjọ́ ayé o àti ọjọ́ dáadáa tí ń bẹ̀rẹ̀ ní ọ̀la ọ̀la ìlànà rọ́bà dá sílẹ̀ sílẹ̀ náà الله أكبر الله أكبر أشهد أن